alhamdulillah anabi sallallahu alaihi wa sallam hadith tó lálàáfíà anabi ní àpèjúwe mùmíní tí ń ka quran tí dẹ̀ fi quran ṣiṣẹ́ sí ó dà gẹ́gẹ́ bí èso tó rọjà ni tó ṣe pé òórùn rẹ̀ dá bákan náà tẹ́sítì rẹ̀ náà tá a bá ṣẹlẹ̀ ló dá àpèjúwe mùmíní tí quran ó dà gẹ́gẹ́ bí kíni èso dàbí dòní tó ṣe pé jíjẹ rẹ̀ lẹ́nu ó dá ṣùgbọ́n kò lóorun quran ó dà gẹ́gẹ́ bí ni èso tó ṣe kó lóhun tó dáa ṣùgbọ́n òun gẹ́gẹ́ fúnra rẹ̀ ó korò kò ní tẹ́sì tó dáa àpèjúwe ẹ tó wá jẹ́ pòkì kò tún wá mọ̀ ká Qur'an ó dàgẹ́ bí kìnì hanzọ́là ni tó ṣe pé àtòórùn àti tẹ́sì kò sí kankan tó níbẹ̀ gbogbo ojú kìnì ìzẹ́rò ní gbogbo ẹ̀ ànábì ni àpèjúwe kéèyàn máa dùn kó ti àwọn èèyàn dáadáa ó dàgẹ́ bí kéèyàn máa dùn kó ti ẹni tó ní pẹ̀fíùmù ni tó o bá rí mú lọlé bí pẹ̀fíùmù ni wàá rọrùn mú lọlé bákan náà àpèjúwe kéèyàn máa dùn kó téèyàn wú ó dàgẹ́ bí kéèyàn máa dùn kó alágbẹ̀dẹ ni tó ṣe pé tó o bá rí mú lọlé nínú èédú bẹ́ẹ̀ wàá rí mu lọ nínú kíni nínú òórùn èéfín rẹ̀ ẹja sọ̀rọ̀ pẹ̀lú àwọn tá a máa jókòó tì wasalaamualeykum.